أعوذ بالله من الشيطان الرجيم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد عليك بما يفيدك في المعاد وما تنجو به يوم السنادي فما لك ليس يقع فيك وعد فلا وجدوك أنك من جمادي فلا وجدوك أنك من جمادي سيأتم إن رحلت بغير زاد وتشقى إذ يناديك المعادي وتشقى إذ يناديك المعادي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ọlọ́wọ́n bá ìrẹ́ nìkan ní alágbára kò sálágbára kan lẹ́yìn rẹ̀ Allah. ọ̀sẹ́ni kẹta lè máa ń sìn yàtọ̀ sílẹ̀ Allah ọ̀sẹ́ni kẹta lè dojú ọ̀rọ̀ wa kọ lẹ́yìn rẹ̀ ọlọ́run akó gbogbo ọ̀rọ̀ wa padà wá sọ́dọ̀ ọlọ́run ìwọ náà ni ẹni tí máa ń nani táà máa ké ọwọ́ pàtó wà ọwọ́ tún ní wà ìwọ náà ló ń fi. pàṣẹ èyí tí ń jayé lónìí ìwọ ló fi ń nà wọ́n ìwọ náà ló lè ní káyà kú fún wa. àmín àti tóbi ọlọ́run. èyí tí àwọn tẹ̀síwájú lórí ẹ̀ náà ni wípé ẹsẹ̀ a máa ń fàyà orípa ẹsẹ̀ òun náà lẹ́nu

wọ́n jẹ́ alábòsí irú ènìyàn ọlọ́run wúlò tí wọ́n ò sì ní wọ́n ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ síwájú ènìyàn ọlọ́run wọ́n ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́tẹ́ ẹgbẹ́ wọn ẹranko bó ṣe wù wọ́n ní wọ́n jẹ wọ́n níyà. wà á yí àlọ́ nígbà tí wọ́n ṣe wọ́n ó rò wípé gbogbo nǹkan wọn làwọn ní kápá àwọn ńlá kò àdúrà ọlọ́run kì í mọ́ sáyẹn wúlò àdúrà kì í mọ́ sáyẹn wúlò ẹ máa ṣe. ọlọ́run tí mo bá lè gbá ìyàwó mo ń wò ní ìrànlẹ́lẹ̀ yìí. ìnà àfẹ́dàbù ya mo gbà fún owó ọmọ èèyàn lásán. Inna fi dhalika la ayatan liman khafa adhabal akhirah. Ọlọ́run ìgbàmú kọ́lé máa já mi ní. Ọlọ́run ìgbà fi tẹ̀lé àtẹ́fẹ́ ní ìfẹ́ ìgbàgbọ́. Liman ẹ̀fẹ́ tí mo ìwò òfé tí wọ́n bá ti ti tẹ́lẹ̀. Wọ́n lé hmm. gbogbo jẹ̀mọ́ wọlé àjà ó l Ole lé àdìjímọ̀ apájímọ̀ jẹ́ ọlọ́bí mọ̀ lọ́gbà ìyàmú àdìsẹ́kì ìlú ọlọ́run. ayàtà àlímù sàdínú. ọlọ́bí ìgbà tó kó lé ní ọwọ́lé àbí òlé fún yín lónìí. ó kálukú ṣe títí ṣe jí ìsinmi padà ìdí ní padà kòkòrò ó sì ó òní náà náwó oníkùnkùn onígbọ́. Àdánwòrì ọlọ́run mo bá gbọ́ ẹ̀yàn mú ìgbà ìgbà ọlọ́run kàlẹ́ ìgbà àyè wọn sọ̀rí. Ìdí ìròyìn ni tọ́ba padà sọ́dọ̀ ọlọ́run. wọn nínú àwọn tó kọ́ dárú bẹ́ẹ̀ tó ti ṣe rí ti èdè àbí yìí tẹ̀lé ni ó ti ṣe wẹ́ẹ̀ rí àwọn èèyàn lóòrù ọgbà wọn mú omi lóòrù fáwọn èmi máa tẹ́kùn jẹ́ yìí omi lé àwọn rẹ̀ nígbà táwọn náà kọ́ ìfọ́nà ni kọ́ ìfọ́nà àlejò ọlọ́run lọ́sẹ̀ ẹ̀gbẹ́ náà fáwọn onílẹ̀ àtàgbárí. kẹwàá fún àwọn amín ara rẹ̀ náà ara nípa ẹsẹ̀ ní ọ̀jà àti ọ̀nà tí àwọn àdó àti àti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ara ẹni tọ̀rọ̀ wọra bẹ́ẹ̀ ni àlímú tẹ̀bí nù. àlímú tẹ̀bí nù. ọlọ́run kẹwàá fún àwọn amín náà wọ́n wọ́n tún ayé abẹ́ tún ní. ọmọ àlọ́ ọ̀rọ̀ òkú obìnrin. wọ́n ní atẹ́gùn bẹ́ẹ̀ ní sẹ́kù. sọ̀rí sọ̀rí náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ òpó tí ò sí tí ò gbé tí ò sórí ẹ̀ka rẹ̀ ọlọ́run ní ara sí wọn. sọ̀rọ̀ wọn lọ́dẹ yìí atẹ́gùn tí kù nǹkan sì bí bìbí á kíyà tí ò sẹ́ni tó lè fojú ẹ̀ ìkẹ́tọ́ wà á kíyà tí ò sẹ́ni tó lè pé kò lè dì mí. wọ́n lọ ju mi ọba jọ̀rọ̀ ju yóò wo àti ẹnlówó ní abilẹ̀ ìdìbẹ́ di ara wọn owó ọ̀ràn owó ọ̀ràn àwọn jẹ ń tó lè tó tó tàwọn tó lọ òjìnà táwa náà òjìnà àánú ọlọ́run lè fẹ́ tó bá kù ní nígbà níbi náà ọlọ́run bá dé ọ̀mẹ́nìkan ọ̀mẹ́nìkan ọ̀mẹ́nìkan ní kàábà mi ń múra tó ọ̀sẹ̀ tó lè kò yí bí ọlọ́run mọ́. onípa ẹ̀sẹ̀ mi mọ́ ó ti wà ní àgbè ti fi sọ àtàkì àtàkì bọ́ba tábàtì àlàhàmdùlìlà ó ti wà ní àkọọ́lẹ̀ pé bọ́ba dòkúra yé tán gan gan wọn ò ní lọ́mọ́ àyè ó dàbí débi nígbà tó ìṣẹ̀bí lórí kan tó Oníjà sọ pé ẹ̀kọ́ tó máa pè yóò rí bẹ́ẹ̀. Ọlọ́run tí ó bá rọ́nà lọ́pọ̀ lánàá. Kọ́lá tó lè tó lọ orí bẹ́ẹ̀ tẹ̀. Kàábà gan. Nǹkan ṣe ẹ̀kẹ́ ya yé. Àti àti ẹ̀yìn òkú ló ló lè fi rí mú. Orí pa àwọn ẹ̀sẹ̀ láńbí yóò. hùn ọlọ́ọ̀ta àtàtẹ́gùn pẹ́ẹ́dípẹ́kọ́. ó ní kò wí rí sọ̀rọ̀sọ̀rọ̀ náà sí à. ó ń la ti pa wọ́n lé. àfọwọ́ alẹ́ yìí ń sábà àlàyé rí. ẹ̀sọ́ bí ìdí ẹ̀dí ọmọ ogun ọlọ́run pọ̀ lé ariwo lásán ìjáde náà ọlọ́run pàrọ̀ ní rẹ̀. wọ́n kàn jáde náà. jẹ́ ti parẹ́ àwọn èèyàn àbẹ́bí sọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀. wà á bẹ̀rẹ̀ ìlàjì ìrìnàjọ̀nà mo sọ yìí hàtù bá a ti bá wù fi dáàbì dáàbì. ọmọdé akọ́kẹ́kọ̀ọ́ wa tún. wà á bẹ̀rẹ̀ ìlàjì ìrìnàjọ̀nà mo sọ yìí hàtù. ẹ̀ka náà lè kàwé lọ lọ́dà fún. fún ìgbọ́ ọmọ wa mọ́ kẹ́kọ̀ọ́ yìí.

ọjà wáyé ẹsẹ̀ ọdúró tí wá ọkà yàgò fún wa lọ́hánà rọ̀bíkà rọ̀bíkà. ọ̀sẹ̀ ẹ̀ka